Ooh. Johnny, can't n tí look into your eyes ni what's tí ó bá nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ ah, I can't talk like that. I have to be calm. I need to be polite. I need to be kind. I don't want to send him away and I don't want to get him upset. Betty, only got to move this stuff with a lot of joy. but I look on mi ni Betty I love you. <gasps> Toba you love me <gasps> just like that ah ṣó easy bẹ́ẹ̀ yẹn ni ah ah ìgbà wọn láti múra tó ti sọ fún oh, love me She ah, be love she man come easy nìyẹn náà ó dẹ̀ gbé call me. really mo dẹ̀ rí call ẹ. mo rí call mi bíi anyways guess what. what kí ni. tó bá ló pè mí o ó ti ń pè mí látàárọ̀ ó ní kò mi for something very important ó dẹ̀ ní a gbọ́dọ̀ meet right away ni. it's a lie àbí yóò ti fẹ́ tó sẹ́ni ẹ̀. mi ò mọ. in fact mi ò tẹ̀ mọ́kàn tí mo fẹ́ ṣe gan-an àtàrà mo tí ń practice bi mo ṣe máa dá lóhùn but anyways mi ò ní gbéra mi lẹ́ o mi ní ṣe pé mo wà so ìgà láti meet ẹ o. mo tún fún ní condition pé a máa láti meet somewhere private other than his house instantly dẹ̀ ló gbà. olúwa ṣeun wo ó jẹ́ pé ibi tí a fẹ́ kí o bìrù sí ó bí ti lálẹ́ òun bẹ́ẹ̀ nìyẹn. àbí o eh, well anyways jẹ́ kí n sáré lọ get dressed mo fẹ́ lọ wẹ̀ ń sìn mo fẹ́ múra kí n tètè lọ because ten a.m. ni appointment time wa. Uh wo tó bá ṣe ń kúrò ń bẹ́ẹ̀ báyìí èmi kọ́kọ́ pè torí mi ò lè wait láti gbọ́ gist hey ó yá. alright bye tó bá yá màá pẹ́ padà máa fún ẹ ní gbogbo details kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n. alright darling kò ní láì dẹ̀ hey i'm so happy for you ọmọ mi hey ó yá kò ṣe wé kò ṣe gbò. ó ti po kẹ́míkà pọ̀ ó ti po mi gátà pọ̀. mr loverman ṣábà. Mr. Labberman. Shabba. Mr. Labberman. Shabba. Eh, eh, eh, eh. Pow, pow. Hi, Daddy. Oh. Mm. how are you today? Fine, Daddy. You look good. Thank you, sir. To where now? Ah, mo fẹ́ sáré lọ rí yàn ní sá. fi Anyhow, anyhow, ṣá ṣùgbọ́n I'm take good care of yourself. All right, Daddy. See ya. Bye. I know you too. kí ló dé tó ń wo ọmọ ọkọ ẹ bẹ́ẹ̀. ẹ máa gbà mí o báwo ni mo ṣe wò ó. somehow. somehow. èmi ò rí i pé mo wo oníwòkuwọ̀ hmm. at least ìgbà tó débí ìgbà yìí kò ṣáà kí mi ṣe bẹ́yìn ló kí kò tiẹ̀ rí pé bẹ́ẹ̀ mo wà ń jókòó bẹ́ẹ̀ pé kóun sọ fún mi pé mi káàárọ̀ ẹ̀yin lẹ́jọ́ ń pa lẹ́jọ́ ń kú mi ò dá sọ́rọ̀ yín àbí ẹni tó rí mí jòkó tó sọ fún mi pé òun jáde ṣé ó fẹ́ padà wá sí kó wá expect pé ó máa gbà pé òun káàbọ̀ lẹ́nu mi kò possible. excuse me. when she behold her own face in the mirror àfijú wọjà àárín gbẹ̀ndẹ̀kẹ̀ ọ̀bùn wọjà apá ṣíyọ̀ṣíyọ̀. 就。 choking. <laughs> <laughs> sorry. Yeah. <laughs> I'm sorry. Yeah. Um, you're welcome. Thank you. Yeah. Do you need something? Uh, mo ti jẹun lẹ́kì tó wá síbí báyìí so mo wà okay. ẹ ẹ o pe ni ní Ṣọlá ṣé mo. it's, it's, I just want to make you happy, you see. Mm. You coming down here, I respect that so much, you know. You need something? Oh, uh, no, no, not at all. <laughs> all right. okay. okay, cool, cool, cool. <laughs> Um, so, Toba, can you kan tó first sọ fún mi tí o ní ká meeting ní báyìí ní dandan? so you straight to the point? Go straight. Into tí first fẹ́ Toba, <laughs> Toba, are you okay? Hmm? Toba. Okay. wà ókè tó bá ókè n tó ṣẹlẹ̀ ni pé you see mo ṣe ń ṣe ọ̀rọ̀ ilé ayé mi kò yé mi kò yé mi. Talk about sorrow now. We're comfortable, Mini. I'm, I'm your friend. Be comfortable. <laughs> Go ahead. Yeah. Um, there is this girl. Uh-huh. She's, I would say, She is the beauty of our time, the special angel. How will I put it? She mo yìí tí mi ò bá rí mi ì lè sùn, mi ì lè jẹ, I mean, she means everything You know When I say everything, I know what I'm talking about. Everything in totality. And mi ì mọ bí mo ṣe fẹ́ sọ fún ọmọ yìí pé mo nífẹ̀ẹ́. look into my eyes and just Go for it. Just tell me. Wà comfortable pẹ̀lú mi. I am trying to be. Ṣé lẹ́ni tí mò ń sọ ìwọ nìkan ló lè gbà mí? Ìwọ to ló lè bá mi ṣe? Ìwọ nìkan ni ṣùgbọ́n tí bá sọ̀rọ̀ ìwọ ló lè múnú mi dùn di ọjọ́ alẹ́ tí wọ́n bá ti ṣe tó o bá mi ṣe ó ti tán I'm okay for life. Ah! Toba, be free, just say it. ọ̀rẹ́ ẹ̀ jùmọ̀kẹ́ ológun mi tí mo fẹ́ fẹ́ mo wá fẹ́ kí wọ́ bá mi bẹ jùmọ̀kẹ́ yẹn pé mo fẹ́ fẹ́. tọ́ba kí ló wí. ọ̀rẹ́ jùmọ̀kẹ́ òun ni mo fẹ́ fẹ́ kì í ṣèwọ òun ló lè bá mi sọ fún pé mo fẹ́ fẹ́ o tínú mi máa dùn. jùmọ̀kẹ́. kì í ṣèwọ o ọ̀rẹ́ ni mo fẹ́ fẹ́. shut up. ìwọ́wọ́ mi jáde kúrò nínú ilé o fẹ́ sọ fún mi pé o nífẹ̀ẹ́ Jùmọ̀kẹ́ o wá fà mí wá síbí báyìí I I don't understand I I can't comprehend. You know something, Angel, I'm trying Shut to. Shut up! Toba! Eh? Orí ò pé eh? Toba, you're very stupid. Eh? You're a big fool! Kí ló pè mí? bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ ni capital fool. kí irú ìyẹn sọ pé òun fẹ́ fẹ́ èmi èmi ọlájúmọ̀kẹ́ lẹ́ni tó yá gbogbo ṣe wà yẹn máa bọ̀ máa rà pa èló ló ní èló ní sálárì ẹ̀ èló ló ń gbà lówó oṣù gan tó fi lóun fẹ́ fẹ́ èmi ṣé bàbá yẹn ti mú gbó ni ọlọ́run má jẹ́ but ṣé ó serious láti jọ ẹ̀ ní o tí màá rí bó ṣe dàgbà tó yẹn. ah èlò ló ń gbà lọ́wọ́ oṣù Jùmọ̀kẹ́ ọ̀rẹ́ ò yé mi o ìwọ rọkùnrin tó ń lé ẹ kiri bò ń fẹ́ fẹ́ tó náà ń láìkẹ́ bí o ṣe wà ó wá ń bu kiri òun sọ̀rọ̀ ní yamayama sí kí ló ṣe èmi tí mi ò lọ́kọ ṣe pọ́kùnrin lèmi ń gbàdúrà fún tí mò ń bẹ ọlọ́run pé kó fún mi lọ́kọ àlùbáríkà èèyàn tó máa nífẹ̀ẹ́ tèmi ẹ dúró ná ọ̀rẹ́ ṣé kankan ṣe mí ni ṣé mò ń rùn ni ṣẹ́nu mi ń rùn ṣára mi ń rùn tá a bá mo níṣẹ́ gidi lọ́wọ́ owó ńkọ́ mo ní owó kí ló wá dé nísìnyí tó jẹ́ pé gbogbo ọkùnrin kan wá ń sá kò sẹ́ni kankan tó fẹ́ wá fẹ́ mi kò sẹ́ni kankan tó tẹ̀ àtẹ̀lọ́kùnrin kó bá mi sọ̀rọ̀ ah! Jùmọ̀kẹ́ bí o ṣe dàgbà tó yẹn tó bá jẹ́ pé serious ni ṣé kò tí ní róbìnrin fẹ́ tó máa fi wá kàn mí Jùmọ̀kẹ́ ah. Mm. Um, better. Honestly, mi ò bu ẹ̀ mi ò bu ẹ̀. sórí gbogbo ìbéèrè yìí lèmi gan ti bira mi ṣùgbọ́n mi ò rí ìdáhùn sí ìbéèrè yìí. ṣó fẹ́ gbọ́ tọ́rọ̀ bá ti ń rí báyìí ó lọ́wọ́ ayé náà ni o. àwọn ayé àwọn wo láyé. nàìjíríà yìí gangan ṣé àwọn àwọn dáàdì ẹ̀ fún wọn lówó rárá ni. òun àfọṣọra wa executive gate máa ń wà but ìwọ ìyá ń jẹ mo dẹ̀ mọ̀ pé ìyá ń jẹ but kò dá kò dá. láàrin ìyá àti ẹ̀ta lè á jẹ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. màmá ni ẹ. bàbá ti lé ìyá ìjẹ́ yẹn kúrò nínú ilé yìí má kó padà wá nílé o. tí ẹ bá ti ti géètì ẹ tẹ jáde wọ síta eh. make sure she doesn't come back into this house. wọ́n lè eh, yẹ na wọ́n lè wọlé. Ah, ah. ní kí ní kí ló ń ṣe ilé ń gbọ́ kiri lẹ́yìn mi. kọ́tà máa rí sí ni ẹ̀kọ́ máa ṣe bí ọ̀tẹ̀ ẹ jáde ẹ tà. tálà jẹ́nu ilé ìkọ̀kan lọ. lóun bá pariwo báyìí. bàbá ṣọlá onílé nǹkan tó mọ̀ nìyẹn. àǹtí bọ́sì kí ló ṣẹlẹ̀. kí ló sì kí lè mí bá kí ló ṣẹlẹ̀ kí ló dé ná why you after my life why you after my life àjẹ́ ni ẹ́ àjẹ́ ni ẹ́. are you out of your mind lẹ́nu ẹ̀ èmi àjẹ́ ah, ṣé o realize pé stepmother ni mo jẹ́ ṣá. stepmother my foot ìwọ. Hey, stepmother wo jẹ́ kí n sọ̀kan fún ẹ àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ mo dẹ̀ fẹ́ jẹ́ kó mọ̀ ọ́ pé kò sí kankan tó lè ṣe fún mi wàá jáde kúrò lẹ́yìn ni àjẹ́ àjẹ́ leave our house àwọn ayé onírun lédè mi mọ̀ kọ́ tó ń bá ka ẹ go go leave our house. ó máa ṣe o. ó máa ṣe o. a ní wàá kúrò what is going on here? kí ló ń ṣẹlẹ̀ tí mo ń gbọ́ àjẹ́lẹ̀ kíkan àìkú ń ṣàjẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló fà yẹn. dádì ìyàwó yìí kan ni ọjẹ́ ni òun ló mi ọ̀dọ̀ bá jáde kúrò lẹ́yìn ni àṣírí ẹ̀ ti tú ọjẹ́ níyàwó yìí ọjẹ́ níyàwó. dádì ẹ gba ojú mi. oh yes tó bá tán repeat ẹ etí ẹ máa gbà. darling ní ìwọ́n má ti gba ìtì ẹ̀. àjàlá ta nà. <laughs> ìgbà tí má ti gba ìtì ẹ̀ ohun tó na ọmọ lọ́jọ́ ẹgbàá lọ́mà wà. kó fi lẹ̀ ní kò yẹ kó kò mọ̀ pé wàá lu àwọn pálọ̀ kí èlé sẹ́ ó ń kí ìfò. ojú mi ojú mi ojú mi ojú mi ẹ sá ẹ wọ ẹ wọ. kí ló ń ṣe lẹ́nu ọ̀nà mi. ẹ mi ò ṣe nǹkan kan oh, mi ò ṣe nǹkan kan. o gbé etí sí ẹnu ilẹ̀kùn láti máa gbọ́ gbogbo ohun táwa ń ṣe nù lé. Ah, rárá sà mi ò gbé ti sílẹ̀kùn. kí ni tí ẹ ń wá. no bí àǹtí bẹ́ẹ̀kì ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn so bẹ́ẹ̀ mi ṣáà ṣe ṣí géètì fún ọ ó wá dàbí pé táyì tó ń bọ̀ yẹn àwọn ṣíṣí kan tẹ̀lé wọn bọ̀ ìyẹn ṣáà kó sí mi lójú mo á tẹ̀lé tẹ̀lé kọ́ bá mi fẹ́ kàn wọ́n wá mo máa fi wọlé pé kí n tẹ̀lé wá pé kẹ bá mi fẹ́ ní sà. wàá fi gbé ojú sí ẹ̀gbẹ́ ilẹ̀kùn kí ilẹ̀kùn bẹ́ẹ̀ fẹ́ ìṣinṣin kúrò àbógiri ilé ló fẹ́ kó bẹ́ẹ̀ fẹ́ ìṣinṣin. mo fẹ́ wọlé ni sà. mo fẹ́ wọlé ni kí ni nínú ilé sà ah, mi ò gbọ́ nǹkan kan mi ò gbọ́ nǹkan pé àjẹ́ kan máa lọ àbájẹ́ kan máa kẹ́rù eh, àjẹ́ ah, àjẹ́ láìsí ní táìmù àwọn rèjìmọ̀ àwọn ají bàbá ìlú Òṣogbo. o lè gbọ́. mi ò gbọ́ ní tìǹsà. good mi ò gbọ́. Um, sálárì oṣù yìí èlò ló ti yá níbẹ̀. ẹ kàn já mi ní half bẹ́ẹ̀ sà seven five nínú fifteen thousand sà. so wà kó bẹ́ẹ̀ sà ó seven five. don't worry. Um, yes, mo náyọ̀ láti sọ fún ẹ wípé àti ètò ti yá mo fẹ́ kó dàpọ̀ mọ́ sálárì ẹ ah. kó lọ gbà lóde ní ìgbà tí ń gbà. <laughs> ẹ ṣe sàmú rí ni àpèṣẹ́tì gan ṣe ní bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi ọlọ́run àbá mi tọ́jú ẹ̀yìn náà sàn kò sí problem má lọ gba bẹ́ẹ̀ ṣe sọ. tó bá ti wá gbà tán mi ò fẹ́ kó dé ẹnu géètì lẹ́yìn mọ́ láti èmi lọ. Ah, kí ló dé sà. iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. Ah, ẹ má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi sà. ẹ wo ti bọ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ wò mọ̀ pé irú yín lẹ máa ń gbọ́ ọ̀rọ̀ lé onílé lẹ máa ń lọ sọ káàkiri àti ohun tó ṣẹlẹ̀ àti ohun tí ò ṣẹlẹ̀. à ah, èmi láyé ọlọ́run ní jẹ́ kí n ríru èmi á lọ sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bí ẹ ẹ jọ. iṣẹ́ ah, ẹ má jẹ́ kí n lọ lé kò sí nǹkan kan lé ọ̀dọ̀ wa sà. ẹ sà. where are you? ẹ sà kò sí nǹkan kan lé ọ̀dọ̀ wa tẹ bá jẹ́ kí n lọ ilé kò dáa ẹ mi ò gbọ́ anything ẹ sà ẹ mi ò gbọ́ anything sà ẹ sà ẹ mi ò gbọ́ anything mi ò bá jẹ mi ò dì mú mi ò dilẹ̀ fún yín If wishes are mercies, beggars would rise. àìní sùúrù ìnàkí ló sọ dára Ajumi baby you looking cool angel how you doing. ṣó wa òkè ṣá sórí ẹ pé ṣá o tún kí mi. but but but listen listen I was fighting no you just stop by and I said hello to you and you keep ranting on me ṣanja ni mo kàn ní kí n kí ẹni náà. oh really jọ nítorí Ọlọ́run bó o ṣe wà yìí bó ṣe rí kí ló ti achieve láyé ẹ kí ló ní níwọ̀n tó yẹ pé bó o ṣe wà yìí ẹlẹ́bi ẹ̀ńtẹ́bi ń pa yẹ pé èmi ni màá má tún máa bọ́ ẹ o wá ló fẹ́ fẹ́ mi o fẹ́ fẹ́ mi Ọlájúmọ̀kẹ́ o normal. Ah, oh oh oh oh I got it now I got it I got it ó ní kí ni mo achieve listen I once lived in the United States of America, Chicago precisely. I just come back home right after say, yeah, man, I can make my dough. And what ṣe ń wò mí tí n bá pawó I'm proud of my country and that's what I'm telling you right now I'm gonna make money just chill and take it easy. ṣe tún gbọ́ ṣe ń gbọ́ wíìlì tó ọjọ́ orí tó gbọ́dọ̀ sí Amẹ́ríkà àmọ́ fifteen years tó tún lò lọ́hùn tó fi padà wá kò sí nǹkan tó mú bọ̀ green card ó gbà light green dábàá tó náà bá tó tó tó lè fún wẹ̀ ká ló tẹ̀ bímọ sọ́hún tó lè fa ìfọ̀n ẹ̀ bọ́ ṣe jù ẹ́ wálé o ò tún gbà o wá padà wọ o fẹ́ fi èmi Ọlájùmọ̀kẹ́ ṣe bọ́ sítọ̀ ọ̀bẹ irú ẹ̀ sí ni <laughs> irú ṣàkìtì ẹ̀ náà ṣe bí ọ̀rà ẹ gbà mí o ok ó ti yé mi ṣé irọ́ tó máa ń pa fún àwọn girls ẹ̀ ni ẹ máa parọ́ orí burúkú fún wọn tó máa wá fẹ́ wọn sílé ẹ máa fìyà ìjẹ wọn ṣọ́ra <laughs> excuse me. wọn ò ní kú re. wọ́n. tó bá tún kú re gan wọn ò ní sùn re. Oh! easy hey jumi baby point of correction man listen wọn ò jù i oh. came back right home here because i believe in my country hmm. and i'm gonna make it wọn ò jù mí wálé ṣó yẹn sìn and i can still make it now. bẹ́ẹ̀tì gan tó ń kulẹ̀ ẹ lórí tó lóun fẹ́ fẹ́ o kẹnu fẹ́ sí irú mi alóòwà orí ẹ̀ ò pé mọ́ olóṣì òun rà olóòrùn eléèbì kò sí nǹkan kan tó ń ẹ bó ṣe rí mọ́tò wò ni ọ̀kadà wò rà márùwá gan ọwọ́ tẹ̀ ń fẹ́ lọ́rẹ̀ ìyá jẹ ìyàwó jẹ ẹ̀kọ́ mi ló wù ẹ̀ fẹ́ nítorí tiẹ̀ wù ẹ̀. same person ṣé bẹ́ẹ̀ mi ni mo fáìn báyìí kí ló wá dé tó jẹ́ pé àwọn ọkùnrin ò ṣe kí n tẹ̀lé mi kí ló wá dé tó jẹ́ pé mi ò tẹ̀ ní boyfriend. ò ṣe ọmọ mi and of course kò sí ayé kankan níbi kan tó ń ṣèyàn ah, àkọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ bẹ̀ ní ẹ̀bẹ̀ kan fún tí mo ṣe lánàá fún yí pé mo fi ọwọ́ ara mi mo fi na ọmọ mi fún ìgbà àkọ́kọ́ so sorry about that. ẹlẹ́nkejì èmi ò mọ reason tó ṣe ń láti mú picture yìí láti yá tíwọ náà dẹ̀ mọ̀ dájúdájú wípé nígbà tí mọ́mí ẹ wà láyé picture ẹ yìí ó wà lára pictures tí mọ́mí ẹ fẹ́ràn jù nítorí pé mo rántí pé mọ́mí ẹ máa ń kẹ́ bí ẹyin báyìí ni. so kí nìdí tó ṣe láti yá. dadi wáì tí mi ò ṣe ní yá nígbà tí kò sọkùnrin kankan tó ń lé mi mi ò ní boyfriend kò sí anybody èmi nìkan mo dá wa kí ni mo wá ń tọ́jú bí ṣe picture yìí fún if me i'm staying beauty in this picture and nobody else is what is the purpose. tó àsìkò àti ṣòfò wàhálà mo fẹ́ kó gbà pé God's time is the best àsìkò Ọlọ́run ló dáa jù o ò burẹ́wà orí ẹ̀ ò dẹ̀ burú mo dẹ̀ fẹ́ kó gbà pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí kì í ṣe ègún kankan níbi kankan no mi ò nígun nídìílé ìyá bẹ́ẹ̀ mi ò ní ègún nídìílé bàbá so èmi gangan alára kò sí ẹni tó gégún kankan fún mi mo ṣe ń láti wá believe pé ni fún ẹ o ugly lóòótọ́ ìwọ kọ́ ló dáa jù lágbàáyé àmọ́ o ò bùrẹ́wà rárá ọmọ mi eléyìí mú mi gbà wípé kò tí ì tásìkò àti orí ni when it is time fúnra ara wa náà la máa rí mo dẹ̀ wá gbàgbọ́ wípé àsìkò náà ti wá tó báyìí ní agbára ọlọ́run prayer prayer jẹ́ ká túnbọ̀ tẹra mọ́ àdúrà wa. ẹ wo dáàdi gbogbo eléyìí tẹ́tí sọ tẹ́tí sọ fún mi sẹ́yìn mo ti gbọ́ yín ṣùgbọ́n tinú ọkàn mi ni mo fẹ́ ṣe i don't care anymore nǹkan tó bá wù mí ni mo fẹ́ ṣe bí bá ṣe fẹ́ live life mi ni mo fẹ́ live ẹ̀ mi ò fẹ́ kẹ́ni kankan kókó wa interfere good or bad i don't care ẹ wo dádì ẹ jọ mo ti fẹ́ sùn it's late mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí ìyàwó yín wá sí ìgbà ẹ̀ kó tí wàá máa bá mi fa wàhálà kankan ẹ jọ sá ó dàárọ̀. Oh, jábù ọmọ jẹ bí àtìlẹ̀ ìbọn fàájà kò ní kébo jìnnà. Here you are. Merci. from outside. Your boy, right? And the other one with the tuxedo, I think. My friend, don't back, don't mind him. Hey, eh, you okay? Oh, I was the first person that fancy you. Hey, eh, who oh, fancy me from mm, afar. Mm, oh, okay, eh, Jeba, Jeba. Kó mi jẹ bí Indomie. In fact, wọ́n ní in. mi. Orílẹ̀-èdè mi. Eh? Fẹ́ <laughs> rush mi. It's a problem, ọ̀rọ̀ yín ti yé mi. Oh, you game? Jabi. Yes, of course. Wo game pa? We're in the same level. Le eh? I was shopping, mo rò pé mama. Ma má ṣe kí ni má dára bàbá mi mo wà ń lẹ̀ fún ẹ ó yà dábẹ̀rẹ̀ dábẹ̀rẹ̀ ṣèbẹ́yìn méjèèjì ni kí n kò sí wàhálà. Ah, ah, look at you. all right now. bó ni ká bẹ̀rẹ̀. mo lè fẹ́ bẹ̀rẹ̀. báwo ni. Ya. Ẹ raza, ẹ kọ́ àtàrà raza, ìlú yìí kọ́ náà ṣàánú wa ni. Àti bẹ́ẹ̀, ẹ kọ́ àmójúbàtà, ah, ẹ kọ́ ara yá. Àmójúbàtà ni. Ah, Princess Betty ni wọ́n ti dé. But Ezra, àwọn nǹkan kọ́ṣẹ̀ kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ṣùgbọ́n àwọn múndínlá mi kò ń jẹ́ kí n ráyè máa béèrè ẹ sà ibo gangan ni àǹtí Betty lọ náà because mo látọjú ẹ mo kàn sáà mo gbé ibo náà lọ àárín wọn wọn dẹ̀ dé wọn hàn mo ṣe tẹ mo ṣáà wọlé but ajá àdúgbò lọ́wọ́ lọ́hùn ẹ sà ṣẹ́rí dídé tán dé wọ́n ti graduate gan ni o ṣẹ́rí level tán ti wọlé wọ́n gbà ah, ṣé àǹtí Betty ti wádìí kan lára àwọn ọmọ tí olùkóso àyà náà fi lẹ̀ because wọ́n ṣe fi náà kàn náà fi rán kàn bọ́n ṣe fi ah, náà kàn ràn kàn náà fi ràn kàn ràn kàn bọ́n wọ́n gbà ju bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ lọ tó bá gbogbo. kí ọmọ ọmọ inú ọ̀dọ́ olú apọ́púlà dé pé ọmọ alọ́ gbogbo ibi tó ń lọ ní orí kan ọlọ́gbọ́n ṣàánú yìí but security ni èèyàn dẹ́ gbọ́dọ̀ mọ iná náà tẹ́lifù bọ̀dọ̀ lórí adẹ́ńtì ìwọ̀n tó ń ṣe tó. ọ̀gbẹ́ni kí ló ṣe é tó dá sọ̀rọ̀ báyìí. kan náà ló gógó. ṣé ló ṣe é tó ń dì mọ́ra and besides what kind of hard nonsense were you doing at the club. what i was doing. yeah. abi what you did irú èèyàn burúkú ò ní ẹ náà mo rọ́ ọmọ mo sọ fún ẹ pé mo láìka ọmọ yẹn mo dẹ̀ jáde lọ bí kọ kí n tó dé o ti lọ ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ lẹ́yìn mi what kind of a friend are you. so ìyẹn ló fẹ́ ní ọ̀dá síta àti wọ́n ọmọ yẹn kúrò wájú mi. wait ta ni ẹ tí mo lè wọ́ ọmọ kó wájú ẹ irú èèyàn wo ni ẹ tí báwo ló ṣe important tó tí mo lè wọ ọmọkùnrin wájú ẹ mo sọ wípé ọmọ yẹn mo like ẹ mo like ẹ I, i like her so much no no right now i am loving her i love that girl mo mo dẹ fẹ serious pẹlẹ so nǹkan tó máa dá fún ẹ ni pé kó step aside. i beg your pardon Can we step aside. yes. For orí ìrìn ọmọ orí tèmi àti ẹjọ mọ pé kò sí nǹkan tá a fẹ́ ọ̀fẹ́ àkànfẹ́ gbalẹ̀ ló lásán ni what's wrong with you ṣé bẹ́ẹ̀ mi àti ẹni irú mo bá máa mú wọn club two some ṣé díẹ̀ kí n ṣe tèmi kó walk away now kí ló ṣe wake up now. Yomi i think you too much to drink tó bá yẹ kó máa lọ́ọ̀lì ẹ̀. ilé mi tí mo débi tí màá sùn sí ó jẹ́ gbé champagne jáde ká continue fàájì onírà kí ló ń sọ lẹ́nu. ojú mi mi ò rẹ́ ní bọ́dẹ̀ àwọn méjèèjì ló lé mi àwọn méjèèjì dẹ̀ mo máa tẹ̀lé máa fẹ́ wọn papọ̀ ni. ṣé lọ́wọ́ yìí ọlọ́kan bless mi ní double portion ni mo dẹ̀ máa embrace ẹ̀ gbà bẹ́ẹ̀. ẹhẹ́ now you're talking. ọkọ tí mo ti máa sọ fún ẹ nìyẹn ṣé ni mo gba àwọn ọmọ ṣe máa ń ṣe tí máa fọ ọmọ olè lọ́wọ́ àwọn ṣọlẹ̀ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí tó bá tún dọ́rùn kọ́nà máa ṣe kí ni máa jù ẹ sínú náà ni mo ti máa ń sọ fún ẹ ah, torí wọn fún ẹ gbogbo bíútì ọmọ lónìí ó sì sọ̀rọ̀ wá tí mo sọ pé ọlọ́run ò fún ẹ lọ́kọ ọlọ́run wa ń bo ọkùnrin pàǹgbòrò my time to shine sórí mi bó bá a máa ṣe kí n máa wá gbà wọ́n dẹ̀. torí ẹ̀ mo ṣe kí fúnyàwó bàbá mi mo bu báyìí kíá ó sáré já mi lẹ́nu ó tú mi lẹ́nu kí ni sori ilé ẹ̀ máa sùn lálẹ́ yìí o ah! ẹ jumi ṣe wà lọ club lálẹ́. Ah, ah, àti kò sí wàhálà máa wọ̀ rí ohun kò ti ṣẹlẹ̀ oṣù mhm. màá tún máa introduce sáwọn ọkùnrin kan àwọn alálùbárí kan kí ló bá wàhálà pé ẹ́ẹ́ kí ló máa jẹ. food baby girl <laughs> i'm not hungry ṣe lọ tí. Ah, ah, ah. ọtí tó yí eh, ọtí tó máa tó máa tó máa set brain bá lọ mú wa tó ìjọba tó fi ọkùnrin báyìí àkọ́kọ́ gbẹ́sẹ̀. ó yá fún ẹ. ẹ gídé. ó ti wá bá jèmi gan sá eh. ó là kọ ẹ ń ṣe gbogbo ẹ̀dọ́ kan sá kí ló dé àwa nìyẹn mo jó dé o jójó ṣọ́ọ̀gẹ̀.

bóyá méjì The souls that sees beauty me sometimes, sometimes walk alone. Oh. lẹ́tà ìwọ ni wọ́n sọ ṣé nítorí ọ̀rọ̀ bẹ́tì náà ni ẹ kò fi mí nìkan lẹ̀ sínú yàrá látàrí for two good days ẹ nínú ilé ẹ sínú ilé. you can imagine ṣé kò tó torí four days ago tí mo ti rọ́mọ mi nù mo bá ọmọ mi sọ̀rọ̀ lánàá you can imagine club lọmọ mi wà tó ti ń dá mi lóhùn ó dẹ̀ sọ fún mi pé òun máa wálé ààrí nílé ààrí lọ́fíìsì ó wá ní kò tó ń torí Darling, Betty ò kì í ṣọmọ kékeré. Hmm. She's an adult. Hmm. Ẹni tó mọ̀ tún yàtọ̀ sósì ẹ̀. Ah. Ó ṣáà ti pè é, ó sọ fún mi pé òun wà òkè. Hmm. So èmi believe pé tó bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán, a máa bọ̀ ń lé ó mọ̀ náà lè nà. Ó ti ní òun wà òkè, so kì í má wọrí láti wá ọmọ. Ó dín dín ọmọ. Ọ̀ oh, so tí ewúrẹ́ àbádìyẹ èèyàn bá sọnù, ó mì pé àti ẹ̀ ní bọ́dà láti wá rárá. Mm -mm talkless of ọmọ odindi èèyàn àbí kí ló mean. Ah, bẹ́tẹ̀ ní fóònù náà wọ́n dẹ̀ ti kó eh, wá òkè. mo understand mo understand kò lè yé ẹ kò lè yé ẹ yes um, ẹni tí nǹkan bá ṣe rí ló máa yé káyé pé wọn náà ti dàbí amọ̀ ni wàá mọ kí ni tí mò ń feel right now wàá mọ bó ṣe ń ṣe mí but wọn náà tí ì bímọ náà so n tó máa sọ ló sọ yẹn don't worry. Ah, oorun. Oh, hmm sùn. èmi náà ò tí ì bímọ ìyẹn èmi náà ẹ ṣe o. thank you. Ah! ṣé wọ́n ló ń bọ́ mi nísìn abẹ́ máa rí kinní yìí ti yọjú oorun oorun oorun oorun all the time bóyá lo tiẹ̀ mọ̀ pé tiẹ̀ gan pẹ̀lú ohun tí mò ń rò ìwọ gan kó mi sí rònú mo gbé ẹ e sílé láti jọ àgbọ́pa àgbọ́pọ̀ the only one ta tún ní ó sọnù oníkàmáwa báwo ni mi ṣe níwá ọ èmi á mọ̀ pé ajáde apẹ̀rẹ̀ ni èmi á máa waste time and energy màá máa waste gbogbo ẹ̀ lé ẹ lórí. ọ̀bàrà òbòdì ìdí ọ̀mọ́lé. ẹ jẹ́ kí kankan lè yán tayín díẹ yẹ̀dá fún ajá náà. bàbá lórí gbáàjì níyàwó ẹbọ wọn ni wọ́n ṣe. Ifá mọ̀ fòrè sọ̀rọ̀ ọmọdé yìí o. ni n ọ. èmi náà kí ní í ṣe ọpẹlẹ Ifá ṣẹ̀dá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ pé wá béèrè sọ̀rọ̀ ọmọdé yìí. Ah, ọlọ́run ṣe. ìbásọpá jẹ́ ní ń bẹ lára ọmọdé yìí òun là bẹ́ẹ̀ ni òun là bá wọn pè ní ibú owó. ibú owó. bẹ́ẹ̀ ni ẹni tó bá sì fọmọdé yìí sílé ire ọlá ire ayé ọlá ńlá yóò mọ gbé pẹ̀lú rẹ ni. àmọ́ ọ̀rẹ́ rẹ ni oníjẹ́ ò lè rí fẹ́. bàbá ifá jánà ọ̀rẹ́ mi gangan ló ń kọ́ dí mi níbi àti rí ọmọ ìfẹ́ǹsìn ìfajá náà bàbá. kò sí nǹkan méjì tó fà á torí ọmọ náà ti lọ ṣèwádìí sọ̀rọ̀ ọmọdébìnrin òun náà ti rí i pé ajé ni òun ló ṣe ń ránṣẹ́ ọmọ dandan lápò òun ó fẹ́ mo sọ fún ọ lọ́jọ́ kìíní àná tó ló fẹ́ ṣoògùn owó tí mo ní kó o mọ̀ ṣe ìfà ló wọlé tọ̀ ọ̀yùn ìwọ ló mọ bọ́ọ̀sì wọ ọmọ ìmọ̀ra tí ò ní jẹ́ kó bọ́ ọmọ lọ́wọ́. Hmm. ọ̀rẹ́ mi ti lọ wádìí ọmọbìnrin yìí hmm ok Baba. bí èmi ṣe mọ̀ yìí tí mo mọ̀ pé àgbẹ̀ ìpìlẹ̀ mọ iye odò tó wù ní ọpọ́n fani bàbá bẹ́ẹ̀ dẹ̀ ṣe lágbára tó yìí bẹ́ẹ̀ ṣe tún fẹ́ tì mí lẹ́yìn ṣé ọ̀rẹ́ mi tún ṣì lè ó tún ṣì lè gba ọmọ yìí lọ́wọ́ mi náà. kò lè dánwò. kò lè bá hmm. ẹ lájẹ lọmọ yẹn hmm. alálùbáríkà ọmọ ni hmm. bàbá ẹ ṣe. àmọ́ nǹkan kan wá ni o. ah Baba. ah bàbá ẹ gbàgbé kọ́kọ́rọ́ yòókù kọ́kọ́rọ́ tó máa bẹ̀yìn ajá jẹ́ gan lọ́rẹ́ mi yẹn ìyẹn ní kẹ́ bá mójútó bàbá máa pè é máa máa mo ṣe dákà nọ́mbà yín lọ máa fọ òdòwò sí i bàbá later sir i will see you later sir. kò sì jẹ́ kó sì gbọ́ nǹkan tí fáwí ó dà náà. sùúrù sùúrù ló lóun Daddy ẹ kò lè sà. Betty, láti òdìndín one week ago, ibo ló gbà lọ? Look at my daughter. Irú aṣọ wo ló wọ̀ yìí? And of course, what has come over you? Daddy. I don't understand gbogbo questions tẹ́ ń béèrè lọ́wọ́ mi o mi ìdẹ̀mọ́ bí tí mo tẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń dá yín lóhùn torí ẹ̀kọ́ dáàbò mi lẹ́ǹkan náà ni but bá a ṣe rántí ni màá dá yín lóhùn ẹbẹ ẹ béèrè pé bo mo wà látọjọ́ yìí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo wà ìkejì ẹ béèrè pé wáyé tí mo ṣe múra báyìí <laughs> dáàdì kò sí nǹkan kan tó ṣe dírẹ́sì mi o bí a ṣe múra ń sìn lélẹ́yìí o ìkẹta bóyá ẹ béèrè pé what have come over me dáàdì nothing has come over me. I'm just tired, I'm bored, and I want to explore the world. I want to see different things and just live my life, okay? 30% of what she knew. Oh my God. This is not my real daughter. I don't think me or rò pé ọmọ mi ṣé kí n ṣe mix up what somewhere kó má jẹ́ pé ẹnìkan lo mask or mommy? Mask. Or something. <laughs> Daddy, Kosimasko, this is me. I'm your daughter. Enjoy yourself, Daddy. See ya. Fair change. Marry later, sir. Betty. Yes, Daddy. Betty. Daddy. shh. Ah, what a good. Mm. Yes, what a good. Betty now. Why are you doing this to me? Why, Betty? Betty, I love you too much. O lè máa ṣe ogbélé ìsìn mi. Betty, Why? ṣe máa fẹ́ mi kó máa fẹ́ yọ̀ mí? Irú yọ̀ mí yẹn fún kí ni? O lè mi kó máa fẹ́ yọ̀ mí now. I mean, kí ló fẹ́ jẹ́ Yes, I, I like you more. But ìyá mi ló wá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti gbà fún. Betty, irú obìnrin wo ló máa ń ṣe yẹn tó máa máa fọ́ ọ̀rẹ́ méjì papọ̀ lẹ́ǹkan náà? ìyẹn náà ò da nǹkan proper now. but wọ́n lè ti pọ̀ jù rọ́bìṣì òṣùwọ̀n nìyẹn. do not do that to me please i am sorry i am sorry betty all i'm saying is that i love you too much and i can't stand the sight of seeing you in the arms of another man please please. Mm. So you love me? Yes, very much if you love me wà láti ní sùúrù ni because ṣé bí mo ṣe wà yìí mo fẹ́ jẹ ayé mi to the fullest ni mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí nìkankan ní mi lára so if you know you can be patient. mo oh, gbà I will be patient I've always been patient but nǹkan tí mo sọ ni pé tó bá tiẹ̀ fẹ́ fọ́ rẹ̀ méjì àbí tó bá fẹ́ fẹ́ lu mi kò yẹ kó jẹ́ yọ̀mí nà ó yọ̀mí léèyàn tó ń fẹ́ ojoojúmọ́ ló máa ń promise ọmọ yẹn pé òun máa fẹ́ òun máa fẹ́ mi ìfẹ́ kó lọ bọ́ sọ́wọ́ ni I love you too much mm. please. Mm. You be patient. Yes. And patient. I love you. You love me. Yes, I do. I need a smoke. Okay, you want to? It's here, Dini. I need a smoke. Get me a smoke. Mm, I need to ask weed, skunk, or cigarette. A freaking cigarette. Yes, ma'am. Oh, sorry, yes, dear. Only, I'll be back. Okay. sexy. It's beautiful. Hmm. You love me. Yes, very much. And you respect me. Yes, I, I respect you. Huh. Stay right there. I'll be right back. We'll, we will be right back. What? Uh. be right back. Ah, ṣé mi ò ti dọ́kọ́ délé dání mọ́ báyìí? Ah, ẹ wọ́n dẹ̀ ní wọ́n dẹ̀ No, no, no. da káfẹ́. Obìnrin wo leléyìí? Àti ẹ̀mọ̀ bóyá ráìtì à here kí n jókòó gan lọ. Màá dúró báyìí, kò sí sing about pọ̀ fún fẹ́. Gaji? Gaji? Bọ́lá wà cigarette wà fún mi. sìgá kí lẹ fẹ́ fi ṣe. mo fẹ́ fi ṣe oúnjẹ ni gbà. ẹ Jenny. fi So ṣe oúnjẹ. ṣọ wọn ti ń fi sìgá ṣe oúnjẹ ni. ìwọ ò mọ yẹn tẹ́lẹ̀. Ah, mi ò mọ ah, igbó ni mo mọ̀ kán fi ń ṣe oúnjẹ mm. so ẹ̀yin náà já sí ah, that's good that's good <laughs> mi ò mọ̀ pé já sí báyìí o ọlọ́run ká ní kò ń ṣe pé bó ṣe jẹ́ ni ọlọ́run madam <laughs> ó yẹ kí n máa fẹ́ yín ni gaji hmm. o like mi. mo like yín gan ni o. ẹ eh? ah, ẹ lè mọ mo ṣe like yín tó. Ah, bẹ́ẹ̀ ṣe wà kò sígbà tí àwa inú ilé tí mi ń kó yín jẹ. Ah, mo like yín gan o. kí ló dé tó ṣe wá sọ fún mi. mi ò mọ mi ò mọ pé ẹ máa gbà fún mi ojú wa ń tì mí ni hmm. ọlọ́run <laughs> tẹ́bàdẹ́ ọlọ́run tábàyẹ́gbẹ́ lè fi tinútinú gbà fún mi lóòótọ́ ẹ máa enjoy mi o eh? mo máa nà yín gan o nà mí bíi ti báwo. Ah, kò ń ṣe nínà pé bóyá mò ń kó kinní fún blue blue ah, ẹ mọ blue ah, <laughs> ah ṣe bí ọṣẹ ṣe ń ṣojú inú ilé gan ni o lórí pápá màá dára gan o mo gùdù gan bẹ ṣe ń wò mí mo máa ń play ju àwọn Ronaldo àti Messi gan lọ. nema nǹkan. nema ó <laughs> kéré ọmọ tèmi ní nema àjọlọ the same secondary school ni ah! <laughs> ìgbà tó lóun fẹ́ máa lọ play ball kóun fẹ́ kú nàìjíríà ló ń bá bọ́ jẹ́ sí mi pé ìwọ máa lọ jẹ́ kémi dúró síbí kóun máa lọ eh. <laughs> ah, ah. ọlọ́run. bá a lọ ra sìgá yẹn wá. ẹ ti gbà. gají lọ ra sìgá yẹn wá fún mi ṣọwọ́. just like that. ọmọ rè wọ lọ wá màmá nàyàn bàjẹ́ nu lé yìí o wá mo lè bí àjẹrà mi látọjọ́ yá ramídé bùbáṣọ. I swear on my life kò sí nǹkan tó fẹ́ ṣe mo mọ̀ kó fẹ́ bá yé ọmọ yẹn jẹ́ ni mo dẹ̀ nígbà fún ẹ. mo ń wọ̀n ẹ fọmọ ilé fún mi má jẹ́ kọ́rọ̀ ọmọdé ba ọ̀rẹ́ mi àti ẹ̀jẹ̀ o má jẹ́ kó bàjẹ́ o. ta ló ń bá ẹ̀ṣọ́ rẹ̀. sọ reason fún mi gangan tó ṣe fẹ́ kú sọ́run ọmọ yẹn ó fẹ́ fẹ́ ni ìfá mo fẹ́ fi ṣèyàwó ni. oh my god ah ṣé kò ṣe ọmọ bẹ́tì torí ká fi ṣe tú sọ̀mù jẹ́ ẹ̀ náà nìyẹn. yes of course. ó fẹ́ fi ṣèyàwó. yes of course. ok ọmọbìnrin tí wọ́n ń gbé kiri tó lọ fẹ́fẹ́ tẹ́lẹ̀ tí fẹ́ ṣe wẹ́dì ìyẹn ń kọ́. ẹ problem tèmi nìyẹn problem tèmi. problem. tèmi yẹn oníranù onírànù tó wájú alájẹ kiri ajé tí ò bìlọ́ọ̀mù sí. so o ti bẹ̀rẹ̀ sí ní investigate fi ẹ̀ sí mi o ti bẹ̀rẹ̀ sí ní investigate ìyàwó mi Yomi are you not sórí ẹ̀ ti gbalẹ̀ orí ẹ̀ ti dàrú. máa wá jẹ́ fún yín. tó bá bí ọmọbìnrin yẹn níyàwó ẹ̀ again I will punch you right in the face. Ah, máa jẹ́ kó a mọ̀ wípé má ṣe lóògùn má mọ̀ if you remain obstinate on this issue Yomi, oh, this time around, it's not chicken and chips, I promise you. Don't oh, threaten me. I promise you. Yomi, you're dead. Yo, Yomi, okay, you want to kill yourself, Abi? Lórí ọ̀rọ̀ ọmọ ẹ, I'll just kill you. I'll kill you. Hey, hey, oh. Ẹ ẹ o, àwọn ṣe I want me here, ìyàwó ẹ̀. Gaji Gaji kó lọmọkùnrin lè gbà lọ́ba yìí wọ́n máa ń ṣe bẹ̀bẹ̀ nínú ilé ìfẹ́ ó fi géètì sílẹ̀ ó dẹ̀ jáde lọ láì sọ fún anybody. Gaji Gaji kí ló ń ṣe mẹ́yìn. kékeré kí ẹ̀wọ̀n àjẹsára yẹn wá lọ́jọ́ wọnú so òrè tí ò dẹ̀ kọ́ mọ̀ ni. ẹ sà ẹ sà ẹ sà ẹjọ sà ẹjọ sà ẹjọ ẹ má lòdù ẹ̀ṣẹ̀ yẹn sà ẹjọ ẹjọ ẹjọ ẹjọ sà ẹjọ ẹjọ ẹjọ sà ẹjọ ẹjọ sà ẹjọ ẹjọ ẹjọ sà ẹjọ ẹjọ ẹjọ ẹ fọ́ọ̀tì mi kọ́ sà fọ́ọ̀tì mi kọ́ fọ́ọ̀tì mi kọ́ sà fọ́ọ̀tì mi kọ́ fọ́ọ̀tì mi kọ́ sà ẹjọ sà ẹjọ. àbá ah, òní ṣàlàfíà ní jàre. ẹ náà náà náà mo bínú. ọgá mo rí yín o ẹ dẹ̀ ká wọlé kí n bá yín wà kan. ẹ eh, náà mo wà mo wà òkè eh, ah, ah. ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ni mo wá rí ẹ fún. bóyá ẹ ṣe dáadáa láti jọ ṣé ọ̀rẹ́ yín ò sọ pé mo máa ń béèrè yín. òkè yín ni ò jẹ́ kárí tọ̀hún jàre. ṣé ó dijọ́ wedding wa kí n tó fojú kan ìtú yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ wedding yẹn gan mo bá wa eh, ọlọ́ àlànà kó jẹ́ kí wedding yẹn ṣe é ṣe. àmín ọ̀nà tó fi máa ṣe ṣe lẹ́kìn torí ẹ̀ wá èmi ò kí ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn omi rẹ̀ kí n parọ́ ó dẹ̀ jọ́ ọmọlúàbí èèyàn ni mo ṣe wá sọ fún ẹ èèyàn dáadáa ni ẹ pé fóònù kò béèrè lọ́wọ́ yọmi pé ta ló ń jẹ́ Betty ẹ jẹ́ kí n ṣàlàyé Betty fún ẹ Betty yẹn ọmọ pupa ni ó ga ìyàwó àfẹ́sọ́nà tèmi ni mo ṣẹ̀ṣẹ̀ ni mo fẹ́ introduce ẹ̀ sí ẹni kí dẹ̀ ni ọkọ àfẹ́sọ́nà tiẹ̀ rí Betty fún ó dẹ̀ ni dọ̀dọ̀ Betty lòun tún fẹ́ fẹ́ǹsì wọ́n béèrè lọ́yẹ̀ pé ọmọ gidi ọmọ alálùbáríkà tó fi hàn gbogbo wa ńkọ́ tó ló fẹ́ fẹ́ ó dẹ̀ ni kémi gbẹ́nu sọ̀hún kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ ó ní mo sọ fún ẹ mi ò sọ̀rọ̀ ẹ̀yin o gbé fóònù ẹ kò pé o. Ah, wọn bí pọ̀rìpọ̀rì bàbá ìdá kò tó bẹ́ẹ̀ ah kò tó bẹ́ẹ̀ o kò A house divided against itself can never, never, never stand. As you make your bed, so you lie on it. Life is what you make it. Oh, ṣé nítorí ọ̀rọ̀ ọmọ yìí náà lè ṣe sùn báyìí ẹ má ṣe báyìí fún mi at least ẹ ti ẹ̀ sùn díẹ̀ ẹ sùn àbí iṣẹ́ ẹ wò ẹ má sọ mi di opó ọ̀sán gan-an o. Hmm. opó ọ̀sán gan-an kémi máa sọ ìwọ di opó ọ̀sán gan but ìwọ rẹ́dì láti sọ èmi lẹ́nu lórí ọ̀rọ̀ ọmọ kan ṣoṣo tí mo bí láyé lọ́run kò lẹ́gbọ́n kò lábúrò kò níyà bẹ́ẹ̀ ni kò lọ́bàkan ò bá mi ro bí ìgbésí ayé ọmọ mi ṣe máa da àwọn problems tọmọ ọmọ mi ní ò fẹ́ nǹkan bá mi kó pè mí sí báyìí pé ẹjọ́ solution rẹ̀ ó báyìí la máa ṣe but ó kàn wà lórí tiẹ̀ ṣáá always kì í máa fún wọn lẹ́yìn attention kí ló dé báyìí ẹ̀yin obìnrin tó fi jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ó pọ̀ jù yín lọ. mo ní àwọn àbí ṣe wọ́n sọ fún yín pé mi ni mo wà á di ọ̀rọ̀ ẹ ni ẹ mọ̀ pé mi náà ń try mo ń try best ara mi náà ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí àjọmọ̀ owó máa ń rìn kiri ni. ìwọ kọ́ ló wá ń di ẹ ó máa ṣe o ó máa ṣe o o tí rẹ̀ ni sọ fún ẹ pé ìwọ ló wà nílé ẹ. oh yes gbogbo ibikíbi ta dé ọwọ́ ẹ ni mò ń bá ń bẹ̀. yes. ọmọ tí yín rí nǹkan tó nu ọmọ tó ju ẹgbàá lọ ẹ wá ń pariwo òṣì láyé yín ọmọ sọ̀rọ̀ àbámi sọ̀rọ̀ òṣì mọ́ o kí ló dé èmi ni wọ́n ní fẹ́ fi arúgbó ara yín kẹ́ fi fún ọmọ kékeré ni ẹ ní alùgbàgà ń ṣí ẹnu bọ́ṣẹ̀ wù yín ọmọ tí yín àwọn bíbẹ̀ á wọ̀ mí ṣùṣùṣù á wá inú òṣì sí mi rárá bàbá náà adé àṣẹ the same thing listen òṣìṣẹ́ ìṣèkiri nígbà táwọn kékeré bóyá olórí flex lórí yín àtọmọ yín ẹ fìgbà kan jókòó lọ́jọ́ kan kẹ́ wò ó rí kẹ́ wò ó látòkè délẹ̀ kẹ́ wò pé ah bí òṣì tó ń ṣe àbí ó ní psychological problem ẹ ẹ rọ wọn ẹ wá dé bíbá yìí tẹ wá sọ fẹ́mi pẹ̀mí lèmi ṣe ọmọ yín ẹ wá ẹ wá lanu òṣì ẹ ń wanu sí mi lára. ẹ wo bíbá yìí èmi ni mo jẹ̀bi tí mo fi yàrá mi lẹ̀ tí mo wá sùn tì ní bíbá yìí. bẹ́ẹ̀ mo ráyè tí mo bá yín rojọ́ òṣì ẹ lanu òṣì bó ṣe wù yẹn sọ̀rọ̀ sí ọmọ èèyàn lèmi náà tọmọ èèyàn hmm. <sighs> wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ o ẹni tó fi arúgbó fẹ́ ọmọ kékeré lóbìnrin ní tójú ẹ̀ bá rí kó fara mọ́. Oh. Ah. Eh, you know you once told me I'm the best sex you ever had. But me, Okoro <laughs> now. and you said it touches this place. Mm-hmm. oh. Madam, for me, Leo. Um, yeah, um, as, aside that, you didn't want to shame you. Can you? You can settle down now. Let's marry. Yes, let's get married. Yomi mi ò ní mi ò marry ẹ mo ṣáà ti sọ fún yẹn nǹkan tó máa ṣe tí wọn náà ti rẹ́dì mo ti rẹ́dì nìyẹn but for mm. now mo gbádùn ara mi ni o. kí ni ká ti ṣe go gotech tó ṣe ń tẹ̀lé káàkiri ẹ̀ bóyá kí ló ṣe bóyá mi ò ṣe àpòrọ̀ fẹ́yìn méjèèjì pé mo ò fẹ́yìn wọ́n ló máa dé wọ́n ló máa ṣèkọ́ tó need láti ṣe tó bá dẹ̀ ti rẹ́dì èmi náà máa ṣì máa live life mi ni mi ò ṣe àpòrọ̀ pé mo ò fẹ́yìn méjèèjì. ayọ̀ ní ìkà ní ìkà ní àṣírí ẹ̀ ti tú. wọ́n ti bá ẹ̀mọ́ kẹ́kẹ́ ọ̀rọ̀ ajé ìbàdàn kò sí ẹ̀jẹ̀ kẹ́kẹ́ fún ayọ̀ mi àṣírí tó kọ́ mi kọ́ It's, it's complicated. Seriously, what's your problem? Seriously, I'm telling you, I am with this thing. I am with this me. No, no, no, I'll explain. Seriously, just tell me. I will handle it. I will handle it. I will handle it. Just sit down. Ilé kìí ṣe wẹ̀ṣẹ̀ lè níwájú ní tọ́jú mi lẹ́yìn. Eléyìí dé yìí. Tó bá dé ní podcast ló fẹ́ràn sọ fún mi kò sí outcast yẹn. Wọ́n outcast fún ẹ. Calm down. Calm down. I can handle it. idiot kò tí mọ́lẹ̀ kí ẹ ya gbogbo kiri kọlọ́pàá rí ẹ kí ọlọ́pàá wá ẹ kí ya fọ́tò lẹ́yìn wọ́n máa lọ sẹ́wọ̀n máa dẹ̀ tó pa àdèpàṣẹ wọn náà. coin, sir. O ní láti hide ẹ̀. Mo ti rí gbogbo hide fún mi. But I am not after that. Where is my daughter? Mi ò run away. yín, kò sí lọ́dọ̀ mi. <laughs> Yes, I know. Mo máa fọ́ máa sọ bẹ́ẹ̀. Maybe, sir. You are joking. Listen. Jumoke Abi. Yes, sir. Wọ́n ti jẹ́ kí n mọ orú èèyàn tó jẹ́. Mo dẹ̀ débí, mo dẹ̀ bá bẹ́ẹ̀. Bad influence ló jẹ́ sí ọmọ mi Betty. Wọ́n dẹ̀ níwọ̀ ló háìdẹ̀, ọ̀dọ̀ ẹ ló ń gbé. Rubbish tán náà ń ṣe náà rèé. Tẹ̀mọ̀tì, mo gbogbooro, sìgá, ìgbà. mo wá fẹ́ kó wò mí dáadáa. èmi kọ́ èmi kọ́ ni mò ń kọ́ ọmọ yín kọ̀ọ̀kan òun ló lóun fẹ́ fìlà kan bí o dẹ̀ lè fọ́ ọ̀sẹ̀ pé kó má ṣe nǹkan tó bá wù òun ah, ah, ní kẹ́ mọ́ ọmọ yín sùn. very good bí wọ́n ṣe ròyìn ẹni mo pa ẹ no problem look at my eyes straight away tó bá ti ń gbọ́ nípa mi tó o bá rí mi rí èmi lórí lẹ́yìn wo bíi màá jẹ́ kí orí gbèdìrú kò wo iṣẹ́ tó ṣe ń ṣe kí ajá ẹ kó dùbò ẹkùn lọ́nà jẹ́ kí èékánná kó tọwọ́ bọná mọ̀ kó rí iṣẹ́ tó ìkànnà ń ṣe màá fi ẹ́ làkàlàkà bí omi àdárọ̀ tó bá kọ̀ tó bá produce ọmọ mi i repeat tó kọ̀ tí o produce ọmọ mi fún mi mo fẹ́ fún ẹ ní second chance i am going right now tí n bá fi máa padà dé tí mi ò bá rí ọmọ mi you are in trouble mi ò fẹ́ mọ owó tí family ẹ ní mi ò fẹ́ mọ orú ipò tẹ position mi ò fẹ́ mọ orú ọlá tẹ ní bàbá yín mú kan lẹ good day. wọn ò lè ṣe kọ́kọ́ gbogbo èèyàn kàn lẹ́nu ni wọ́n I want to live my life bó bá ṣe wù mí and I don't want anyone to interfere kí ni ọmọ ọmọ lè ṣe kankan ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ mi gan ṣe wà òkan èmi gan máa ń sìn bẹ́ẹ̀ ni mo sọ ṣọmọ kó mo mọ dáadé dáadáa I know what is capable of me mo mọ dáadé dáadáa bí mo dẹ̀ ṣe wà yìí mi jẹ́ kí ọ̀kan ti kéré rán mi lẹ́wọ̀n abúlé làwọn parents tèmi wá wọn ò dẹ̀ mọ bí mo ṣe ń live life mi ń gbé báyìí jọ kí àṣírí má bàa tú mo fi ọlọ́run bàbẹ̀ mo fẹ́ kó excuse ah bẹ́ẹ̀ ni mo fẹ́ kó yẹra fún mi fún gbàdé. Jùmọ̀kẹ́ kí n kúrò ńlẹ̀. bẹ́ẹ̀ pé kí n lè ṣe nǹkan kan náà Jùmọ̀kẹ́. pa mí lẹ́yìn tó dá proposed marriage mi rú tán. lè mọ̀ ẹ́ ọmọ tó ti léèrè jáde ni ọmọ alálùbáríkà tó fi ń tọrọ èmi náà máa mu gbogbo kínní mi ò mú wọn torí pé mo fẹ́ tẹ́ ẹ lọ́rùn ni ó wù mí kí n fẹ́ ẹ ṣùgbọ́n ṣùgbọ́n kí ni ṣùgbọ́n kí ni tọ́ba tọ́ba dá mi lóhùn mo máa para mi sí ẹ lọ́rùn ni dá mi lóhùn. ok wọ́n ti sọ fún mi pé mi ò rẹwà tó àbí ok wọ́n sọ fún mi pé mo láìsàn kan lára pé mo ní wárápá oh ok wọ́n sọ fún mi pé mi ò lè bímọ dá mi lóhùn. so kí wá ni. Toba I want you to be my husband. Ah. ìtìjú ló mú mi tí mi ò lè fi sọ̀rọ̀ mo wá ń jó dé pé kí wọ́n sọ. mo kí ni wọ́n wá sọ fún mi o ní òfẹ́ fẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ló ń wọ̀n fẹ́. a kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣó yẹ ẹ sìn kó kó kó kó rí bẹ́ẹ̀ rárá ìwọ náà wọ̀n mí fẹ́ bẹ́ẹ̀ mi ì mọ bí mo ṣe máa sọ ni sórí ọjọ́ tó wá bá mi yẹn mo ti mú nǹkan mo gbáradì ṣùgbọ́n nígbà tó dé tí mo ráwọ̀ ire lára ẹ̀ àwọ̀ òbùnkún àwọ̀ ọ̀dùnnú àwọ̀ ayọ̀ mo wo nǹkan tí mo ń ṣe gbogbo ẹ̀ dàbí mọ́ mi lójú I mean I lost it there òun ló jẹ́ kí n wò pé kí n má kàn pè é wá lásán ni mo ṣe sọ pé ọ̀rẹ́ mi fẹ́ ṣàánú mi mo wá fi ọlọ́run bẹ́ẹ̀ mo ti jẹ́wọ́ ohun tó ń ṣe mí fún ẹ orí ìkúnlẹ̀ mo wà fẹ́ mi ó rẹwà ó láìsàn ó ní kankan ó lè bímọ Fẹ́mi. Ready. Toba, òun kà jẹran pẹ́, ṣùgbọ́n òfun ò gbà. Tọ́ba, it's too late. Mi ò lè fẹ́, it's too late. Too late ke? So fún mi kí ló ṣẹlẹ̀. Toba, lóòótọ́, you're a good man. I love you, but you, you said you love me. Gbogbo mo ṣe làágùn gbàgbà mi, má jẹ́ n Toba, you're a good man and I love you but má jẹ́ kí n fi tèmi kó bẹ́ẹ̀. Mi lè ṣe kò lè possible kò lè work not we can't, we can't be together. Toba, for eight good years, mi ò ní kankan ṣe pẹ̀lú ọkùnrin kankan ìwọ dẹ̀ ni ọkùnrin tó jẹ́ ọ̀rẹ́ mi tó wà nínú ayé mi and I wanted us to be together. nígbà tí mo wà ní yunifásitì ọkùnrin kan nìkan mo ní just one boyfriend mi ò ṣe ṣìnà mi ò sùn kiri mi ò ṣe anything tó wá jẹ́ nísìnyí wọ́n á jìyẹ tó bá jẹ́ pé mo ti mọ̀ tó bá jẹ́ pé mo ti mọ̀ ni má ti máa ṣe ìṣìnà yẹn tipẹ́. but wait i'm lost here i'm jìyà tó bá jẹ́ pé o ti mọ̀ kí ló ń ṣẹlẹ̀ talk to me please talk to me. ṣòro àti ọjọ́ tó wá bá mi sọ̀rọ̀ Jùmọ̀kẹ́. We bóyá bíi three days later doctor Penny, when wọ́n ní kí n sáré máa bọ̀ ah, yeah yeah um, miss betty. doctor. Um, result eh, test tí ẹ wá ṣe ní wa fún malaria. mi ò tẹ̀ tí wàá all right nísìnyí gan-an. be positive. ayé mi o. miss betty ah, kí ló dé tẹ̀ ṣe báyìí èsì result tí a rí nìyẹn nígbà tá a ṣe test yẹn. dókítà kí ni mo fẹ́ ṣe. ẹ fọkàn ara yín balẹ̀ ṣe aláìsàn tẹ̀ ń wo ìyàwó yẹn kò máa ń pariwo ẹni kò kí ń pààyàn nǹkan tẹ̀ ń ṣe gangan ló ń pààyàn tí ẹ bá ti ń lo àwọn oògùn tí a prescribe fún yín ẹ máa wà ókè. Okay gbogbo nǹkan tẹ bá ní kí n ṣe ni màá ṣe ṣùgbọ́n mo fẹ́ bẹ́yìn lẹ́bẹ̀ẹ́ pọ̀ ẹ jọ̀ọ́ ẹ má sọ àṣírí yìí fún èèyàn kankan ẹ jọ̀ọ́. miss betty ṣe rí síkírẹ́tì ó ṣègùn lọ́dọ̀ títí wa àwọn òun ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ má wọrí ẹ fọkàn ara ìbàdàn. ẹ mo gbé dókítà dókítà ah. ẹ miss betty ẹ má gbàgbé pé mo sọ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe gbọ̀ngàn ló ń pààyàn àìsàn yìí kí ń pààyàn ah mo gbé níbo i don't know. ta i don't know. oh my god okay okay. dọ́yẹ̀ <laughs> mo ṣe ni pé kò fi me? lẹ̀ mi ò fẹ́ it's too late mi ò fẹ́ fi tèmi kọ́ bẹ́ẹ̀ i can't marry you kí gbogbo ọkùnrin kan jìyà ibi kan sábò ti kọ ṣe bẹ́ẹ̀ yọ ọlọ́kọ mi let them all have it too okay, okay. they don't love me. They want my money. So they have to share the illness with me too. They don't have to. Yes, they do. They don't have to. Listen, listen, you don't have to do that. Listen, kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Nítorí ẹ̀ ló ṣe wá ń kó àrùn ran àwọn ọkùnrin káàkiri. Ok, wò ó sì bó o ṣe ń ṣe yìí. Ṣé o mọ̀ pé o lè torí ẹ̀ o lè torí ẹ̀ lọ sí ẹ̀wọ̀n? Toba. That's what they call jungle justice. I don't care. You should care. I'm not. I said I don't care. You should care. I don't care. Let them all die. Let everyone die. Okay please darling can you do me one favour please just one Surely, sori ọ̀rọ̀ tó wà lẹ̀ onílé dìsọ́wọ́ àlejò dìsẹ́rù ká ní pé mi náà ti are bold enough not minding if I'm, if I'm, not, if I'm not that financially strong as you are kí wọ́n abẹ́ n tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀. okay Mabino. can I say this if you promise me you're going to stop mo ò ní ṣe I'll marry you. tó bá wá fẹ́ mi in this condition. Yeah, I will. I promise you. Number. I will. Please, I promise you I'll marry. Trust me, I will. I will. Number. I will marry. I promise you. Number. It's okay. It's okay, my It's okay. It's okay. It's okay. What a treat. Don't lose your promise. I'll marry. I'll marry, I will marry. I am sorry. Ah. I'm sorry, darling. I'm sorry. No. one. lẹ́yìn ní kọ̀dọ̀la òkú máa bọ́ lọ́rùn ni. orí ẹ ti dàrú. òkú ò lè lọ sọ́dọ̀ ọlọ́run òkú kan ló máa lọ ìwọ gan lòkú yẹn ti wà lọ. ṣé ni wọ. ó wọnú lé mi wá. ṣé ni wọ. ó ti mọ̀ pé wá kú ni. ṣó ni wọ. ajá tó wọlé ẹkùn afẹsẹ afẹjẹ pẹ. èyí la máa mọ̀. ṣé ọ̀rọ̀ ti ten years ago tí màsá magaragi tó sèfẹ lọ́wọ́ mi tí mo kọ fún ẹ. ìwọ. yẹ o ti gbàgbé. fọ́ọ̀kì ìtàfi jẹun ni But don't touch her. Oh, don't, don't touch my woman, Joe. it's me. But be quiet. Yes, ma'am. Are you both arguing because of me? Yes, so he came here to hug you. He wouldn't allow me have you. Oh. She's here. She's in my house. My love. My love. I, I, are you, are you both okay? Don't touch me. Okay, it's not. Eh, oh no, ló wá to have a bá Excuse me. Ah. Má jẹ́ kó bínú now. Mo gbẹ́ni sọ́jọ́. Baby, what do you want? I came here to tell you about something. Uh, uh maybe you just go upstairs, freshen up. Upstairs to This is my house. Shush, you are so loud. Abi. This is my house, baby, and you are here for me. I know that. I know Lily You both should just shut up. Yes, ma'am. I can't marry either one of you. Ah, we want over. No, no, no. You, no, you cannot over. marry him, but you, you can marry me. Oh, oh, shut up! You cannot marry, but you can marry me. Eh? Shut eh! up! Be quiet! I can't marry either one of you because I'm HIV positive. Jesus! Jesus Christ! Jesus! HIV! ni o. ẹ káàbọ̀ sọ. ẹ wà ní bẹ́ẹ̀ jù wọ́n sọ ẹ máa bọ̀ ẹ jókòó. ẹ jókòó sọ. ní wọ́n Betty ńkọ́ ibo ló wà. Betty Betty Betty. Oh no, baby. mi bu omi wá sá. ó Daddy. Oh, how are you? Fine, sir. Thank you. Yoko. I see. O ní àlejò àbí? Yes, sir. Uh, Daddy, toba, yes, sir. Oh, Tọ́ba. Tó sọ̀rọ̀ ẹ̀ fún mi. Oh, how are you, gentleman? Ṣàlàfíà ni. Adúgbò sá. Ègbèlé ńkọ́? Ah, good ó dáa tí wọn náà wà ń bí inú mi dùn um, pastor. ọmọ mi tí mo sọ fún yín rè tí mo náà need a deliverance um, pásítọ̀ torí ẹ̀ ni mo ṣe gbé wọn wálé ni. pẹ̀lẹ́ báwo ni ṣàlàáfíà ni jọ kí lorúkọ ẹ. Betty ni sir. Betty. yes sir. Betty. Betty. ẹ jọ̀ọ́ kí ni orúkọ ìyàwó yín I mean ìyá Betty. kí ni ìyẹn tún ní ṣe anyway Rẹ̀mílẹ́kún lórúkọ màmá yẹn. Rẹ̀mílẹ́kún Adébọ̀wálé olúwa olódùmarè o. sà ṣe mọ́ mọ́mì mi ni. I wonder ah Rẹ̀mí. Ah, Betty mo mọ ìyá ẹ Rẹ̀mílẹ́kún bí ẹni mọ náírà ìyá ẹ ló wà lẹ́yìn ààrẹ lọ́kọ rẹ̀ ah. bẹ́ẹ̀. ṣọ́tán ṣọ́tán ṣe mẹ́mi là jẹ́ àgbẹ̀ èmi ni mo jẹ́ kó rí ilé ọkọ gbé ẹ kò sí wàhálà kò sórúkọ bẹ́ẹ̀ ti pè mí nínú ilé yìí tán hmm. Hmm. a lọ́dọ̀ Ọlọ́run o. please please take care easy. Ah, ah. hmm. o gbọ́ o o gbọ́ o gbọ́. pásítọ̀ ọ̀hún lọ́rọ̀ àlàyé ní ọjà rẹ̀. ẹ kó tó di wípé olúwa pè mí sínú iṣẹ́ ìgbàlá yìí tó pè mí tó rán mi níṣẹ́ tí mò ń jẹ́ yìí babaláwo hánránhún hánránhún ni mí babaláwo tó gbóná nígbà náà rẹ̀mílẹ́kún jẹ́ ọmọ dáadáa sí mi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni mo ṣe fún un bó ṣe pè mí lórí aago nìyẹn hello hello bàbá. àló. èmi ni bàbá èmi ni èmi ni. rẹ̀mí lẹ́kún ọmọ mi mo màrẹ́wú lọ́sàn-án ṣé kò le o ṣé kò sí nǹkan kan. bàbá ká má bàa rewú ni mo ṣe pè yín o ká má bàa rewú ni ẹ̀yin nìkan lè dẹ̀ lè gbà mí bí mo ṣe wà yìí ṣé mo pọ́ tó bá da wọ́n ní ti bàbá ni iye tí ò bá da ìyá náà máa ń tì sí lọ́rùn kí ọ̀rọ̀ mi má bàa wá rí bẹ́ẹ̀ ni mo ṣe pè yín o bàbá ẹ gbà mí o. kí ló ọmọ rẹ ó ṣàìsàn ni. bàbá kò ṣàárẹ̀ ẹ ṣọmọ ni òun rẹwà lọmọ mi rẹwà ni bàbá ṣe tó bá lọ léèwé gbogbo bí ọkùnrin ṣe ń pè é tó ń bá sọ̀rọ̀ ló ń sọ fún mi kò fi kọ́kọ́ pamọ́ fún mi bàbá ṣùgbọ́n nǹkan tó ń bà mí lẹ́rù ni wípé kó má bàa wá máa lọ gbà fún wọn bàbá kọ́rọ̀ mi má bàa wá já síbi tí mi ò fẹ́ ó ní mo ṣe ń pè yín ẹ gbà mí ẹ̀yin nìkan lẹ lè gbà mí bàbá. ọ̀tọ̀ ni mo wà nílé yìí. To, ẹ eh, kí ló kọ rẹ. Betty Adébọ̀wálé smart. Betty Adébọ̀wálé smart ọmọ rẹ̀ mí lẹ́kún mi hmm. ṣe kó o gbọ́ o ará Adó Èwí ará Èjìgbò ara ará ìwọ̀nrán níbi ojúmọ́ ti ń mọ́ wá ará Ifẹ̀ owó dáyé kékeje lóde ìwéré ẹrùnmọ̀ lóde Ìjẹ̀ṣà. ọ̀rúnmìlà ṣe kó o gbọ́ o ohun o bá wíre mo máa wí o èyí o bá sọ ni mo máa sọ o tèmi ń tèmi tàná ń tàná ẹran mímí lẹkùn ń jẹ ẹkùn wọn kì í jẹran ìkàsì. ah. ha ha ha ha Ah, ṣèmi kì í ṣe ọ́ nígi oko fi ń dádé borí òwú òtútù ò ti bí wuyẹ̀wuyẹ̀ tilẹ̀ ẹ ṣeun ẹ ṣeun mbọ ẹ ẹ ìyá. Eh. ọ̀rúnmìlà ṣe kó o gbọ́ o ará àdó èwí ará èjìgbé kòró ará ìwọ̀nrán níbi ojúmọ́ ti ń mọ́ wá ará ifẹ̀ owó dáyé kékeje lóde ìwéré ẹrùwọ̀n lóde ìjẹ̀ṣà ọ̀rúnmìlà ṣe kó o gbọ́ o èyí o bá wíre mo máa bẹ́ẹ̀ wí o èyí o bá sọre mo máa bẹ́ẹ̀ sọ o tèní ń tèní tàná ń tàná ẹran mímí lẹkùn ń jẹ ẹkùn kan kì í jẹran ìkàsẹ̀ ìwọ Betty ọmọ rẹ̀ mí lẹ́kún ọmọ adébọ̀wálé smart láti òní lọ gbogbo ẹwà ara rẹ pátápátá àwọn ọrùnmọlẹ̀ ti gbà sára àwòrán yìí ọkùnrin kankan ò ní wọ̀ ọ́ o ò ní wọ ọkùnrin kankan mọ́ ohunkóhun tí ń bá ń ṣe ọ́ láti wákàtí yìí lọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n mọ̀ rí o ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ rí o wọn ò ní rí ọ gẹ́gẹ́ bí ẹwà rẹ yìí ṣe wà yìí o ire. <laughs> rẹ̀mí lẹ́kún gbà àwọn ọrùn mọ̀lẹ́ ti fàṣẹ sí bẹ́ẹ̀ ni wọ́n ti fàṣẹ sí bó ti wà lọ́wọ́ rẹ̀ yìí kọ́kọ́ ọmọ rẹ̀ yìí sí síbi àwòrán kó o sì kọ nọ́mbà rẹ̀ sí a wàá mú wọlé a tún ṣe àwọn nǹkan sí i ó ti dòun nìyí. Hmm. iṣẹ́ ti ṣe iṣẹ́ ti ṣe ìkìlọ̀ o ìkìlọ̀ pamọ́ dáadáa o pa àwòrán yìí mọ́ dáadáa o ó di ọjọ́ tó bá tẹ́ ẹ lọ́rùn tó o fẹ́ kó lọ́kọ bóyá àgbà tó bá parí ẹ̀kọ́ rẹ̀ tó ti di ẹni ọkùnrin ló fẹ́ kó lọ́kọ ọ wàá mú àwòrán yìí ọ fàyà pèrègèdè <laughs> tó o bá ti lè fàyà. lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹwà rẹ̀ padà wá gbọ́ o fi eléyìí ọwọ́ òsì rẹ o kó o pamọ́ dáadáa ọmọ ológo ni ọmọ ológo ni látọ̀run wá o fi ń le káàkiri káàkiri lákọ̀ọ́kọ́ nígbà tó bá délé ọkọ ọkùnrin yòówù tó bá fẹ́ nítorí pé ìfàyàlùyà òun pẹ̀lú ọkùnrin ọkùnrin yòówù tó bá fàyàlùyà ó ti dolóríire ọkùnrin ọ̀hún ti dolóríire ó ti dolówó ó ti dolọ́rọ̀ bó ti wù kọ́kùnrin ọ̀hún ó tó ṣètò láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tóun pẹ̀lú ọmọ rẹ̀ bá ti lè fàyàlùyà ó ti dolóríire torí ẹ̀ tó bá ti tẹ́ni ilé ọkọ ìbànú tó bá ti fàyà yọ̀rọ̀ kọ̀ tó bá yìí ti lọ́kọ òun àtọkọ ẹ̀ wọ́n mọ̀ ṣe ayé wọn lọ bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe mo dúpẹ́ o bàbá ṣé ọmọ tẹ́ ń wo yìí ẹyọ kan ṣoṣo tí mo ní láyé lọ́rùn lélẹ́yìí o. tó mi ìwà nílájú mi lẹ́ẹ̀ máa jẹ́ kọkùnrin kan bà láyé jẹ́ ah. ó ní mo ṣe tètè wá kẹlẹ̀dẹ̀ bá mi wá nǹkan ṣe sí ẹ ṣe mo dúpẹ́ o. ó tiẹ̀ dáa bó ṣe tètè ṣètò ẹ̀ yìí kò jù bẹ́ẹ̀ lọ. ṣé mo dúpẹ́ bàbá hmm. ṣé ọmọ yìí wọ́n ti sọ fún wa ní chọ́ọ̀kì bàbá ẹ̀ pé ọmọ ológo ni pé ká má fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré rárá wọ́n ti sọ pé ẹni ọkùnrin tó bá ba láyé àjọṣepọ̀ báyìí mhm. à òun ló máa lówó lọ ni mhm. òun lọ́rọ̀ ẹ̀ ṣe ká mi lára tí mo ṣe ní kẹ̀tìtẹ̀ bá mi wá sí mi ìfẹ́ kọ́ máa ń bà láyé jẹ́. nígbà tá a wá parí ohun wò yìí mo ní kọ́ ọkọ orúkọ rẹ̀ sí lára kó o sì kọ nọ́mbà rẹ̀ sí tó bá ti ṣe bẹ́ẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ ń mú ọ nínú ilé àgbà nínú ilé àgbà lọ́dọ̀ àwọn àwọn ọ̀rùnmọ̀lẹ̀ ṣé tí n bá pe nọ́mbà rẹ̀ yóò gbé a gbé. tó bá ti gbé a bá sọ̀rọ̀ a fi kọ̀lé lórí ń mú padà fún un tọ́lá mọ́ ẹ ṣé mo dúpẹ́ bàbá kò jẹ́ ìdùnnú ẹ ṣé mo dúpẹ́ o àmàrí yín bá ọtí inú ní bàjẹ́ ẹ ṣé mo dúpẹ́. láti ọjọ́ náà mi ò ti rí rẹ̀mí lẹ́kún mọ́. dádì. Ah. Oh my God. Is oh. it? Oh. No wonder no wonder abájọ ṣe rí màmá ọmọdé yìí tí ẹ̀ ń sọ látàárọ̀ ó ti ṣaláìsí ten years ago ọjọ́ tí màmá ọmọdé máa ní accident tá à ń sọ yìí òde ọ̀yọ́ ló ti ń bọ̀ àbá tiẹ̀ má tètè bọ̀ ọlá fọ́tò ọmọ ẹ̀ tó fi sí inú báàgì ẹ̀ wọ́n wá kọ fóònù nọ́mbà ọmọ ẹ̀ wọ́n kọ sẹ́yìn fọ́tò yẹn ìyẹn náà fi pè wá láfi mọ tó ń ṣẹlẹ̀ ká tó débẹ̀ òkú ẹ̀ làbá ká tó lọ sí. so ó láti jẹ́ gbọ́dọ̀ yín ló ti ń bọ̀ ìjọ náà. lọ́yọ̀ọ́. lọ́yọ̀ọ́. mo ṣe jẹ́ gan nìyẹn. Ah! kábíyèsí olódùmarè gbogbo ẹ̀ náà ìgbà ẹ̀mọ́ ni àwọn ìgbà àtijọ́ ni gbogbo wa náà láti kọsẹ̀ kí ọlọ́run kó má jẹ́ ká ṣìnà mọ́ kó tó di pa àmọ̀nà ká tó mọ̀nà. ẹ píkítọ̀ tẹ wá rí nínú báàgì náà nígbà tí ìyá ẹ̀ ní àksidẹ̀ntì yẹn píkítọ̀ náà dà. Ah, èmi ti ya fọ́tò mo ti ya ọjọ́ ìmọ̀kàn bínú ni ìbínú gan tó mọ̀kàn yá dànù ni but mo tún wá notice pé lẹ́yìn ìgbà tí mo ya picture yẹn àwọn àwọn ọkùnrin kan ṣùrù bò mí ní left and right just from everywhere and not long after that ni mo tún find out pé mo wà HIV positive. hallelujah ẹ ọmọ mi ò ní àrùn kankan o bẹ́ẹ̀ ni. pásítọ̀ ìbáwulẹ̀ tán wọ́n ti sòótọ́ fún lọ́sibírù ohun tó ń ti confam ẹ̀ ó ti ní ó ti ní. ẹ chief ọmọ mi ò ní àrùn kankan kò ní àrùn kankan ṣé mo sọ fún yín pé babaláwo hánránhánrán ni mí tó gbóná ara ohun tá a ṣe sí inú píkṣọ̀ yẹn ni wípé ohunkóhun tó bá ń ṣe ẹ́ ìdàkejì ẹ̀ ló máa rí torí bá ń fọ ẹ tó bá dọ̀dọ̀ dókítọ̀ inú rírun ló máa rí bára bá ń ro ẹ́ ohun tí wọ́n máa rí ní hospital ni wípé eh, bóyá ẹsẹ̀ dídùn àbí ọ̀tọ̀ ní nǹkan tó máa rí ohun tó ṣẹlẹ̀ nìyẹn ìwọ padà lọ ṣe test báyìí lọ ṣe test wàá rí pé o ní kankan yes hallelujah thank you yeah you see i told you i told you right. pastor ẹ wá ríran báyìí ṣe rí i pé kò dá ká máa wá ohun tí ò sọnù ó ṣeé ṣe tí kì í bá ń ṣe wípé màmá ọmọdé yìí ohun àwọn tí ò sọnù kiri ó ṣeé ṣe kó má kan àgbákò tó lọ́kàn níjọ́ náà ẹ̀ẹ́kìtì ẹni tó wá burú lórí pé ọkùnrin ń rọ́ọ̀ṣì ọmọ ẹ̀ obìnrin kankan yes agreed káti ẹ̀ wá gbà ẹ̀ pé o fẹ́ protect ọmọ ẹ̀ bó ṣe kéré o ti fẹ́ kọkùnrin máa tẹ̀lé àdúrà ni ah. Ah, ó ga ọ ó kọ ẹyọ kan ṣe mọ̀ pé ìwákùwà lèèyàn máa ń wá ohun tí ó sọ. ṣe rí ngbà tí ọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ nínú ilé ọkùnrin sáfọ́mọ́ mi ọmọ mi ò lórí ọkọ̀ oríṣiríṣi ṣe mọ̀ pé ẹni tí nǹkan ẹ̀ sọnù nìkan lára ẹ̀ mọ́. gbogbo àwọn tó kù tó bá wà nítòsí gbogbo wọn lọ́lọ́run lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi bẹ ìyàwó mi because mo ti fi rẹ́dẹ̀rẹ́dẹ̀rẹ́ lára even àti sọ débi wípé àbóhùn ló wà nídìí ọ̀rọ̀ ọmọ mi please ẹ bá mi bẹ̀ ẹ́ kó forgive me. my dear lọ ní sùúrù dáadáa kò sí wàhálà kankan mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run gan ṣe sọ nínú ìwé mímọ́ ní àárín kan nínú àdúrà ó ní olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá ọkọ ẹ sọ wípé òun ṣẹ̀ dáríjì bí wòye ọlọ́run ṣe ń dájì wọ́ náà Um, pastor, yes. mo ti dáríjì wọn. Tinútinú. Bẹ́ẹ̀ ni pastor. Hallelujah! Praise God! Hallelujah! Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa o, Olúwa Olódùmarè aláàrúkú lọ nínú àwọn ọ̀run. ayẹyẹlé fèsì rẹ̀ àparò ó ń ṣẹlẹ́yà ẹ̀dìyẹ. ajábu ọmọ jẹ bí àtìlẹ̀ ìbọn fàájà kò ní kébò jìnnà orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Hey. A house divided against itself can never, never, never stand. As you make your bed, so you lie on it. Life is what to make it. over. ọ̀dà mi tí kò gbé mi. Eh. Ah, eh. agbádá rẹ̀ wọ́n.